Oh, you know, please guess now guess. Tí bá ní kí n ro lọ, ro bọ̀, pé mo ti ro gbogbo orí mi báyìí, o ti lóyún. Yeah, you really? got it baby, yes, oh. I'm pregnant. I'm so happy. I'm so happy. I'm so, so happy. Ah, no, she. Shiro. I can't imagine. Ah, I'm so happy. so happy. Wow, I'm so excited. So, so happy. Give me a hug. You want to get you know where I could because I'm the happiest man alive now. I'm so so happy. Swear, ah, let me do go. Mm, but, but Mr. Franklin, fellow, she checked her. Why is he know she do so? wo inú mi dùn mm. but mi kò fẹ́ show ẹ ni mm. so i was waiting for the result tí o ti yẹ so kí tó lò kí tó jubilé tó ṣáà mọ̀ ẹ àgbọ̀dọ̀ máa jubilé láti gbé sí tí o ti yẹ kó tó ṣẹlẹ̀ ọgbọ́n ni. tó bèrè àtọkùnrin bá jọ ní anything papọ̀ ó jẹ́ pé tí wọ́n pọ́ yí ló máa dìnnà. Hmm. má sọ yẹn o ọ̀rẹ́ mi ń kọ́ ń bẹ̀ ṣáà náà ti má rè tipẹ́ náà. Hmm ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún tiwa ni o mi ṣe ṣe ṣe kò tó mú o. I'm so happy so excited. o wẹ́n máa fún ọ mo fẹ́ pe ọ̀rẹ́ mi sẹ́yìn ok mo bọ̀. kí n bí tèmi o ọmọ ni kí n bí tèmi o ọmọ ni kí n bí tèmi o ọmọ làṣẹ ilé ẹni o ó bá dalẹ̀ o kí n bí tèmi o ọmọ ni kí n bí tèmi o ọmọ ni ọmọ láṣẹ ìdè ẹni ò. ọlọ́run yóò máa tóbi lọ́ba o rírì lásánlásán ó fún lọ́mọ ó tún wá fún lọ́mọ èèyàn kan méjì ló fún ọlọ́run ọba ó dẹ̀ ṣíjú àánú wò ní kò fún nínú lọ́mọ tí. bí iná bá kú àfẹ́rù. gbé mi bí gbà mí lọ́wọ́ ìyàwó ẹ yìí gbà mí lọ́wọ́ ẹ torí bí mo ti ṣe wà yìí ojoojúmọ́ ọkùnrin mi náà tí ìbalẹ̀ ń tòótọ́ tó tọ́ ṣùgbọ́n inú mi ń dùn lọ́wọ́ báyìí kó má bàyò mi jẹ́ fún mi olóorí wèrè tó gbọ́mọ dání ìgbà náà ń kọ́ bọ́lá òun ṣe ń ṣiṣẹ́ ti ẹ̀ nìyẹn ṣé bóyá oníwọ̀ náà gbé sínú yìí ọmọ ló wà nínú ẹ̀ kọ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi kó bá mi sọ kalẹ̀ láyọ̀ àtàlàáfíà kí wàá ló fàrònú báyìí. ẹ ṣe màmí ṣẹ̀rí eléyìí tẹ́ ń sọ fún ilé mi náà ti ń sọ fún látàárọ̀ torí bó ṣe pè yín pòun rí wèrè tó gbọmọ dání yẹn bẹ́ẹ̀ náà ló ṣe sọ fẹ́mi náà mo lè ń sọ fún pé àṣeyí tó wù lọ lọ́hùn ó máa ṣe tiwa náà ní dáadáa ẹ̀bẹ̀ kan tèmi kan ń bẹ ọlọ́run sí ni pé eléyìí tó ro kọ́lọ́n jẹ́ kó sọ láyọ̀ àtàlàfíà kó bí lábìrú ẹ̀yin náà lè máa tún bá a sọ̀rọ̀ o kó má gbọ́kún ara ẹ̀ gbóná You heard all what she said. Now I want you to go upstairs. Just, just rest. Please. Mami, ẹ jọ̀ọ́, ẹ bá mú lọ sókè Baby, hey. I love you. Kí ni sùúrù fún kò mọ̀? láti gbé kọ́ rẹ̀ ó sì yé mi ìyàwó ẹ̀ ti kẹ̀yìn èmi àti ẹ síra wa àbí ní dèmídé ò ṣe gbé kọ́ mi torí wọ́n ti mọ̀ wípé ohun tí mo fẹ́ sọ fún àwọn ó wá ní kọ́bọ̀ mi má gbé kọ́ mi ó fẹ́ kẹ̀yìn èmi àtọmọ mi síra wa màá wá jẹ́ kó mọ̀ màá jẹ́ kí ìyàwó tèmi kí mọ̀ wípé òun ní ìyá ọkọ kan tó sán lórí òun ti bàbá ọkọ òun ti bàbá ọkọ wọ́n ti tí wọ́n nílé dúró bẹ́ẹ̀ ni mo sì. try láti pick call yìí bọ́tẹ̀ uh, mo ṣe ń gbé. ẹ ókè ókè ókè ó ti yé mi. àwọn tó bẹ́ẹ̀ mú network ẹ̀ dání wọn ò ní jẹ́ kó dà gbólóhùn kan ni mo fẹ́ sọ mo fẹ́ lo wákàtí kan nínú ilé pẹ̀lú ẹ̀ fifteen minutes mo need láti fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ten minutes tó kù máa fi prepare láti get out kù ní bíbà ẹ́ ó yá nìṣó nu yàrá ẹ̀ nìṣó nu yàrá ẹ̀ follow me ó yà ó adé bọ̀ tẹ̀lé mi kánà. mo ń bọ̀ wá yín. fọ́dọ̀ mi o. ká ṣohun tó tọ́. torí pé ohun gbogbo ó gba àkíyèsí ẹ jẹ́ ká má bá rìnrìn ẹgbẹ̀rún máìlì o. I love you, darling. Ká má bàa fohun tí ò sí dáhùn tí ń bẹ láàmú. Ká má bàa rìnrìn ẹgbẹ̀rún máìlì o. Má bá mi sọ kankan, má bá mi sọ̀rọ̀ tó ń bá mi sọ, ohun tẹ́mi sọ fún ẹni kò gbọ́, ó ní kó tẹ̀lé, ọ̀rọ̀ ẹnu mi ní kó tẹ̀lé. Mami, mo gbọ́ tí mo dẹ̀ gbà, ẹ jẹ́ kémi náà sọ tèmi. Mo ń gbọ́ mami ọmọbìnrin yẹn ń gbìyànjú o ẹdìẹ ń làágùn o iye ara ẹni ò jẹ́ kéèyàn rí o ọmọbìnrin yẹn ń gbìyànjú ẹwọ ẹ̀rù ti ń bà mí gan sìn pé kó má ní òun máa kọ̀ mí lẹ̀ wípé ara mi ni problem wà ó ní problem ó níṣòro kọ̀ọ̀kan òun ló níṣòro tó pọ̀ pàápàá ṣé òfun lóyún rí ni òun lọ́mọ ibi tó lọ ń jò tó tó tó tó ń kìbọ̀ tó ń jò tó ń jò tó ń jò tó ń jò ṣé kò lóyún fún ẹni ṣé bó ń lóyún ó ń jàbọ́lẹ̀ ni wo èmi kò jókòó tẹ̀tẹ̀rẹ̀ mo ti rìn dé ibì kan mo rìn rìn rìn rìn rìn mo dé ibì kan débi dé pé mo wò pé mo kọ sára báyìí pé èèyàn wà lábẹ́ òde ọ̀run yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ibi tí mo lọ bí mo ṣe dé ọ̀dọ̀ bàbá yẹn báyìí ó mú mi wọlé agbára ẹ̀ straight nígbà tí mo délé agbára yẹn báyìí mo rí aṣọ pupa yẹn báyìí látòkè báyìí délé wọn ni mo wò báyìí pé ìlú wo mo tún já sí nígbò ya bàbá ya bẹ̀rẹ̀ sí ní pé ògèdè ó ń lọ lọ lọ nígbà tó máa ya báyìí tó máa pe délẹ̀ gbáhùn ti máa rí báyìí. mo kọ̀ kan ni wá kẹ́yìn mi. ọmọbìnrin. bẹ́ẹ̀ ni ẹ̀rù wá bà mí bàbá ẹ fún ọmọbìnrin kó yíjú sí mi nígbà tó bá yíjú mi ló bá di ìyàwó mo ti kú o ibo ni mo já sí yìí o. ẹ̀rí ìyàwó mi gọ̀gọ̀. bẹ́ẹ̀ ni ẹlẹ́dẹ̀ ló yọ sí mi. ẹlẹ́dà ìyàwó mi. o ló yọ sí mi wá sọ fún mi ẹjọ́ ìyọkọ mi ṣe mọ̀ pé ìyá mi nìyí mo dẹ̀ fẹ́ràn yín ń tẹrí yẹn jẹ́ ká ṣe ló kó òun náà òkú òun ni mi ò lè bímọ fọmọ yín láyé òun ò lè bímọ mọ́ kò sí pé òun lè bímọ òun ti ṣe gbogbo tẹ́sì wọ́n ti sọ pé òun ò lè bímọ mọ́ gbogbo èyí tó ń jábọ́ ti jábọ́ tó kò sí kankan bẹ̀ mọ́ mo ní mo dáràn. lẹ́dàá ìyàwó mi ni kẹ́ ẹ ṣe lóko oru. ó yà ṣe lóko oru mo wá ní mo gbé mi ní lajú mi lẹ́kẹ̀ẹ́ta lùbọ̀ kọ́ wa mi lè jẹ́ kọ́mọ ife tí ẹ̀ kó bá tèmi wó lọ fẹ́ ìyàwó mi wọnú ilé straight tèmi nìyẹn mo ti lo fifteen minutes ah. mo ti o ti eh, ten minutes mo ní ma fi prepare mo ma fi ten minutes prepare ti ma fi kó o bí. wákàtí kan yín ò ti gbé ma. ó ti pé mo ti gbé báàgì ìṣẹ́jú méjì tó lọ bẹ́ẹ̀. Hmm tètè ṣe fún mi o ọba rere tètè ṣe fún mi o ọba ọ̀run. tètè ṣe ah! fún mi o ọba mi tètè ṣe fún mi o kábíyèsí ohun ayọ̀ tó ń dùn mí lọ́kàn láyé mi tètè ṣe fún mi o ọba rere ibi bàtà ń gbé ta mí lẹ́sẹ̀ ìwọ nìkan. ibi bàtà gbé ta mí lẹ́sẹ̀ o jọ̀wọ́ wá bá mi òróró ìtura sí má jẹ́ kọ́ta ogun mi. ẹ wò má mi má bàa sọ nǹkan tí màá ṣe ni mo sọ yẹn tínú mi yẹn gan ni mo fẹ́ ṣe ṣé arúgbó ara tẹ̀yìn fi ṣe kinní lẹ́ máa fi máa máa bá máa rẹ̀. ẹ ẹ dúró sórí báyìí. <laughs> ṣé ò ń gbọ́ nǹkan tó ń sọ bí mo ṣe bá sọ títí títí títí nìyẹn kò gbọ́ o. jọlá ṣe màmí náà ló ń sọ̀rọ̀ tó ń gbọ́ wọn lẹ́nu tó tó yìí jọ nítorí ọlọ́run ṣé ilé kan wà tí ò ní àbàwọn tiẹ̀ ni kò sí márìjọ kan tó wà tó smooth o olúkálukú ní flaws ẹ̀ olúkálukú dẹ̀ ní nǹkan tó ń nọ́ọ̀sì olúkálukú ló ní tó nurse now take it easy now. àǹtí mi ṣé mi ò kí ń wá sílé yín ni ṣé mi ò kí ń bọ́kọ yín ṣe má ṣe sí yín ni kẹ tó so eléyìí ó ti bá yín ṣe tẹ bá ti ń pè báyìí láwọn máa dá yín lóhùn. di ṣe bí nǹkan tó rí ni ṣé òun kan táwa náà nurse ni a máa ń jà àkọ́kíńjẹ́ kó pẹ́ ni kò sí marriage tó smooth gbà bẹ́ẹ̀ bí mo ṣe kéré kò sí marriage tó smooth kódà ìwọ lọ bèrè lọ́wọ́ ẹnìbọ̀ tó bá wà nílé ọkọ tó bá lóun ò ní nǹkan tóun nọ́ọ̀sì nílé òun kó nawọ́ sókè everybody ló ní nǹkan tó nọ́ọ̀sì nínú marriage ẹ̀ kó calm down kó gbọ́ nǹkan tí mọ́mí ń sọ. ẹ bá mi débẹ̀ ẹ bá mi débẹ̀ èmi ni mo mọ nǹkan tí mò ń fèsì lójoojúmọ́ tí n bá ń bínú báyìí òun náà máa bá mi bínú ni. tí bá bẹ̀rẹ̀ wàhálà bẹ́ẹ̀ òun náà máa bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ nínú ìdíje tó ti bá mi. ẹ mọ tó ṣẹlẹ̀ báyìí ẹ mọ tó ṣẹlẹ̀ ọlọ́run ni mo fi bẹ̀ ó dà ah. ọlọ́run ọba ni mo fi bẹ̀ ó dà rọ́jú èèyàn máa rọ́jú nílé ọkọ ni o rọ́jú o kò sí ohun tójú òkè rí ń bẹ̀ tó bá yá gbogbo ẹ̀ máa dì tán ni. Ah lọ́dún nílé ọkọ ẹ̀ yìí o táwọn bẹ́ẹ̀ sọ tó ń fi orí báyìí sọmọ pé wọ́n ló ní eléyìí o òun fẹ́ láì bímọ rí ìwọ náà fẹ́ láì bímọ rí ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ṣe fẹ́ra yín nìyẹn o bó ṣe ń ṣe tó ń wọ́n rí tó ń wọ́n rí yìí tó o bá lọ kọ́kọ́ ẹ̀ sílẹ̀ tó bá hàn ọmọ ẹ̀ lọ́wọ́ tó bá hàn ọmọ ẹ̀ lọ́wọ́ ibikíbi tó bá lo egun elégun ló lọ gbé o àwọn ọkọ tí wọ́n ti fẹ́ tí wọ́n ti gbàjẹ́ tì lọ́rùn lókùn gbòòrò o tó o bá fara burúkú ẹ̀ balẹ̀ kó fara ẹ̀ balẹ̀ gangan gangan o kí ló ń bọ̀ lókè gangan sílé ògbà sì fi sùúrù sí i kò wá gbàgbé o èmi àtẹ̀gbọ́n yìí nìyí o kí mo sọ fún ẹ nígbà tó mọ ọmọkùnrin wa mo ní ṣòórí dáadáa ṣòó ti wóore onímọ́mì onítàn bá ní kò sọ̀gbé sí ayé ẹ̀ bó ṣe bẹ̀ lájọ́ tí ìyá ẹ̀ ti bí títí títí tó fi máa darúgbó tó máa jáde láyé onígbogbo ẹ̀ ló mọ o kò tí máa ṣe báyìí kò tí ìbẹ̀rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ni má bèmí gan onífẹ́ kò tí máa ṣe báyìí gbà yẹn mú mọ́ dáadáa mi mọ̀ bóyá ó ti ń kọ́ rẹ̀ kọ́ rẹ̀. mo fara balẹ̀ take it easy ẹ ṣé lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ti ní báyìí ṣé torí pé mi ò kí wá sọ fún pé nǹkan báyìí báyìí ló ń ṣẹlẹ̀ níbà ah, ah, take it easy now ṣé màmí máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ti ní. Ah, ní sùúrù kò lè máa kó kún fàdúrà bí wọ́n ṣe ń gbélé ọkọ nìyẹn. àbí ẹ má bínú màmí. ọkọ mi ẹ kúkú ṣoríire ẹ kúkú yan ẹ kúkú yanjú ẹyàn kò ní sí yín dídìde ẹ rí pé ẹni gbé egun eléegun torí lẹ́yìn tí wọn tí wọn fi lé ọkọ ẹ sílẹ̀ báyìí ilé egun eléegun ló ń lọ o ọkọ lọkọ téèyàn tán ti fẹ́ tán ti rè tán ti gbàjẹ́ lórí ẹ ìbẹ̀rẹ̀ ń lọ o lẹ́yìn kò rọjú ọwọ ọmọdé. ọ̀yẹ̀ wọ́n rí mi ọ̀yẹ̀ sọ́rin jẹ́ ọ̀yẹ̀ sọ́rin pàkàpàkà gbé mi adébáfúnyé èyí tí ni ọkọ ọgbẹ́ bọ̀ ń bẹ̀ orúbọ ó ń èrò po èrò ọ̀fà ẹ wá bá ní níjẹ̀bútú ọmọ o èrò po èrò ọ̀fà ẹ wá bá ní níjẹ̀bútú ọmọ adéwà fún àwọn ọ̀yà mi àgbààgbà èyí tí wọ́n rorí igi lọ dúró sí. ajáde ah, àpẹẹrẹ ajáde àpẹẹrẹ lérò. Ah. Bàbá, kí ló ń jẹ́ ajáde àpẹẹrẹ gangan Ah! Àpẹẹrẹ tó jáde ò gbomi dúró. Kódà bẹ́ẹ̀ balẹ̀ fẹ́ bàṣírí rẹ̀ kẹ́ ẹ gbé e sínú bíi báàbù báyìí kẹ́ ẹ wá pọnmi sí pọnmi sí kó kún. Bẹ́ẹ̀ bá ti fa pẹ̀rẹ̀ létí dẹ̀ fà òkè báyìí yọ dànù ní gẹ̀ẹ́rẹ́gẹ́. Hmm, ah, ah. Obì tí wọ́n bá wá pè ní ajáde àpẹẹrẹ ń túmọ̀ sí pé kò lè bímọ torí bí a bá ti ń ṣe ní ọmọ dànù bí a ń ṣe lógún lógún bí a ń ṣe lọ́gbọ̀n lọ́gbọ̀n ẹ̀yìn ẹsẹ̀ ní ọ̀pọ̀ ní í sí. èmi náà sọ bẹ́ẹ̀ àwọn lọ́rọ̀ yóò ń ṣojú lásán nígbà tí mo ti rí bó ṣe ń lọ ìṣe mo ní àfi ká wá sọ́dọ̀ yín mo sọ fún ẹ àkó ń ṣojú lásán bàbá. bàbá ẹ já mi ẹ bá sì gbà sí mo ti gbọ́njú mọ́ra mi. pé obìnrin ń lóyún gbà tó ń ṣe sísí kan òní mo tún mú ìyẹn mo gbèsè mi kan èyí tó wá ń dùn mí jù ní pé nígbà tí mo wá délé ọkọ láti bá tí mo ti délé ọkọ tí n bá lóyún báyìí ó máa jábọ́ mi tí n bá lóyún láàárọ̀ á jábọ́ lọ́sàn bí mo ní lọ́sàn á jábọ́ lálẹ́ mi ò dẹ̀ ṣe lánàá tó tó bẹ́ẹ̀ yẹn bàbá ẹjọ́ ìṣàánú mi ẹgbàá ń dolọ́mọ láyé. ìwọ kì í ṣẹjọ́ rẹ̀ ọ̀gbọ́n tí mo ní a dá fún àwọn ìyá mi àgbààgbà ń rorí igi wọn lórí ìdúró sí àwọn èèyàn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ wọ́n mọ́nítọ̀ rẹ gbogbo ìgbà tó ọlọ́wọ́ wà nísinsìnyí wọ́n kàn wò pé eléyìí ṣeré pa ìgbà tó délé ọkọ gan ni wọ́n wò pé o ti fẹ́ bímọ wọ́n kàn má pẹ̀rẹ̀ wọ́n bá jáǹdì wọ́n bá ti pé kọ́ ọmọ ṣe láṣẹ̀dá àmọ́ bẹ́ẹ̀ nìkan bá mọ̀ ọ́n dè ẹnìkan mọ̀ ọ́n tún. Mm-hmm. èèyàn méjì ìbáyọ̀ sọ̀tà bẹ́ẹ̀yàn kan bá diyọ̀ lọ́jà ara àsì tù bí a bá dè níjókòó èmi ó tù nínà rò bọ́bá sì jórí ìnàró ni wọ́n ti dé wọ́n ó tù nínú ìbúlẹ̀ èmi àdábòrò sọkùnrin gbẹgbẹlẹ kó rí omi ìtàkùn tí ń fọ́ni lágbèlè rẹ̀ ẹni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan kan tá a fẹ́ sí tọkọ rẹ ò ní mọ̀ sí o. ìyẹn ò ń ṣe problem. tá a bá ti á parí rẹ ẹ lè mú sọ̀ǹjẹ. Ah, ọ̀pẹ ọkọ rẹ kò ṣàlàyé fún un àti wá àtọkọ rẹ ẹ lọ ọ̀dọ̀ àwọn eléwé ọmọ ẹ ra akọ aláǹgbá lé ìtọjà tó gbó dáadáa ẹ sì ra bo aláǹgbá ìtọ́sàbí amọ̀rí àwọn ti mọ bí wọn ó ti tà fún yín ẹ̀ẹ̀kan gbọ́dọ̀ náà o iye tí a bá pè ní ra ẹ tẹ́ ẹ bá ti wá ara aláǹgbàǹde àyìn ẹ mú wá fún mi bó o bá ti gbé e dé èmi ó parí iṣẹ́ sí ń fi ṣe àṣejẹ ọ wà padà wá gbà tó o bá ti wá padà gbà tó o gbé e délé báyìí ìwọ ụmụ akọ aláǹgbàmù ta a ti ṣe pọ̀npọ̀ jẹ ọkọ rẹ òun ọjà mọ́ bẹ́ẹ̀ bá ti á jẹ tán bí bá ṣe ń ṣe lára yín o ẹ wá fi kọlura yín bẹ́ẹ̀ ìbejì lẹ́ẹ̀bì ọkùnrin kan bẹ́ẹ̀ kan <laughs> èmi mo sọ bẹ́ẹ̀. bàbá hm? adélé màá sọ fọkọ mi pàfẹ́ jalangba kò lè wọ́ọ̀kì ah, kò nígbà ni tó ah, máa mọ̀ pé òun jókòó òun jalangba. ó ti dogun. wọ́n ní kò ní jẹ́ bàbá. Ah. kò ní jẹ́. ìgbóná ìgbóoru lẹ́jẹ̀ bó bá tutù ló lè máa rìn. bàbá kò ní bá mi jẹrú ẹ̀. aláǹgbà àádẹ́ ah. máa jẹ́ amúpalágbà la jẹ. Ah, láì jẹ́ gbogbo ibi ti gbé mi. ṣé kí n mọ́ tán láì rí tàbí ìyàwó ọ̀ṣọ́nà ibi tí a ti dé ni mo tí a fi dé ni àsìkò lọ́jọ́ ibi tó yẹ. Bàbá máa gbìyànjú ẹ̀wọ̀n tí bá ṣe ní sọmọ òkú ọ̀rọ̀ sọmọ ní sọmọ ọ̀rọ̀ ìlàkó débi tí ọjà oṣù mú yẹ̀kẹ́ tó tó máa yá. ṣe é bínú. ṣe ẹ má gbé lọ́mọlọ́mọ o torí bá a bá pẹ́ kíbi ó sú ibi asú tá a bá ní kíbi ó fò ibi a sì fò ibi afò àrèbàdàyà pa ìbàdàyà pa ní ìṣẹ̀lẹ̀ yèyé bí ìyá rẹ ti bí tán lónìí kíbi ọdẹ ìlẹ́yìn rẹ pọ kọrọ ọmọ gbé jó nkọrọ ọmọ gbé pọn ọmọ yọyọ lé aládì ngbà ngbọ má bójú jẹ. sísọ fún ìdílé èèyàn máa rẹ́rìn sí nǹkan báyìí. sórí bí bó ti wà bẹ́ẹ̀ bá délé ẹ wá pọ́ọ̀tù tuntun tẹ́nìkan kan ò tí ì lò rí ẹ wá dá a sínú ẹ ẹ gbé kaná kẹjẹ ó gbóná bó bá ti gbóná tán ìwọ máa kọ kọkọ rẹ ó máa bu ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bá ti wá jẹ tán ẹ kò ra yín <laughs> bẹ́ẹ̀ bá ti bímọ káwọn ìyá mi ó padà lẹ́yìn mi bí n bá ń jáwé kọ́ mọ́ jẹ bí n bá gbọ́ àgùkọ́ mọ́ dáhùn olúbíkẹ tọkọ jáwé àtọsẹ ìbíkẹ tọwọ àwò kájímọdélẹ tó rùkú tó ògùn wọlú mm. kí gbogbo wọn sì pawọ́ pọ̀ wọn máa fìyà jẹ báyìí. Mm-hmm. Mm-hmm. tí mo à sáà ní ọjọ́ abẹnú máa bójú dé à tí ń lọ roko lọ́jà tí ń fọkọ́ pamọ́ lọ́rọ̀ padà jẹ́ tó mu jọ lé lórí. ẹ̀yìn mi láwo. màmá rí yín bá sọ. àmì àjọ ọmọ ríra wa bá ní. no no no no mi lè ṣe ah kí n jalangba torí kí ni kí làwọn tó bẹ́ẹ̀ yẹn náà ìwọ òró ti health implications tó máa wà ń bẹ́ẹ̀ ni a máa jókòó a máa jalangba for what kí làwọn tó bẹ́ẹ̀ yẹn mo ò ṣe mo ò ṣe mo ò ṣe mo ṣe. nínú sọ fún ọ mo ní àlè wọn ní last chance ni the last chance ẹni sáwọn lọlọrun àwọn náà ń ṣọmọ ni wọ́n sọ fún ẹ pé alágbàdo abo tó nà ó ó ṣe ní ká yọ ọmọ inú ẹ̀ kákú jẹ́ pọ̀ mọ́ àbí kó fọmọ lẹ́kùn káka jẹ mi lè ṣe omi lè jẹ omi mi lè please do not do this just please. jọ́kọ́rí olóòwò kò lè ṣàánú last chance ní rédíò. jọ mi lójú I've never refused you anything but this I'm not doing mi lè jọ́ bàbá jẹ́rẹ́ gbàjọ́ kí làwọn bá tó bẹ̀rẹ̀ yẹn mi ṣe jàre. jọ́kọ́rí olóòwò fọlọ́wọ́ bá bẹ ọkọ mi jẹ́ kí n fọlọ́mọ pé e ṣáájú mi. kí n bí tèmi o ọmọ nìyí kí n bí tèmi o ọmọ nílẹ̀ kí n bí tèmi o ọmọ làṣẹ ilé ẹni o ó bá dalẹ̀ o kí n bí tèmi o ọmọ nìyí kí n bí tèmi o ọmọ nílẹ̀ ọmọláṣẹ ìdè ẹni o bó bá dalẹ̀ o kí n bọ́ lọ́mọ pé o kí n bọ́ lọ́mọ pé torí ọmọ o ọmọ ayé ẹni wáyé tí ò bímọ bí ẹni wáyé àsán o ìdùnmàrè jẹ́ ká kàn ó tọ́wọ́ alábòsùn bí iná bá kú àfẹ́rú bojú tọ́gẹ̀dẹ̀ bá kú yóò fọmọ rẹ̀ rọ́pò ni o èmi ò fẹ́ nìkan gbénú pálọ̀ nílé ọkọ fún mi lọ́mọ rere o tí yóò bá mi kalẹ̀ o ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ ló kó bá mi ọdọọdún ló ń so léra kò fu ọmọ má jẹun ayé àsán o jẹ́ kí n bímọ tèmi o kí n má ṣàṣe dànù láyé tí mo wá kí n bí tèmi ò ọmọ ni. la ò ní yọ̀ sí èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la <laughs> tó ti ṣubú lu ẹgbẹ́. ọlọ́run ah, drama queen gidi ni ẹ. Ọlọ́run máa ṣe o adúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ ah, Ọlọ́run mo bá ẹ yọ <laughs> ikú náà lélẹyìí àbí ó máa ti ń gbẹnu wọ five months. Ah. <laughs> èmi gan mi ò tí ì lè believe ẹ débi pé mo ti ń cross gbogbo stages tí mo fẹ́ cross títí mo fi bó mo fẹ́ gbẹnu wọ five months báyìí sìn ah as in mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ṣé kí wọ́n á sọ ọmọ kan fún ẹ kí ni ó fi tẹ̀. <laughs> <laughs> ojú ẹ wá kún gbogbo owó ẹ náà ti wá ń kún ẹsẹ̀ gan ti ń wú <laughs> kí ló ṣẹlẹ̀. <laughs> doctor in the house gbá nìyẹn o. ti ah, ló ń kún yìí. àwa ah, hmm. ah, o ṣé ti lọ ṣe scan. scan báwo irọ́ wọn ò tí ì ṣe scan bí kò ṣe èsì jáde dáadáa náà kó tó ṣe scan. inú wọn ká lè mọ bí ọkùnrin àbọ̀ bí ò tí ì fẹ́ mọ̀. ọ̀dọ̀ àmàdàn ara ṣe ọkùnrin màdàrà tóbi ni wàá lọ bí obìnrin kan. ẹ tòun tó bá máa bí mi wà bọkùnrin wà bóbìnrin ìbejì nìyẹn máa jẹ jọ tí yẹn bá tún ṣe tán wà tún bí mẹ́ta. ẹ ó ṣe pa mí. <laughs> mo fẹ́ kó máa bímọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni. bóyá kó máa gbélé mi kó kó kájọ máa fọ́kọ mi. Hmm, rárá ìwọ nìkan ni kò dá ṣe wá bí amọ ni. <laughs> oh babe i'm so happy for you. ó ti ní kó ti ní ìyí náà. ọ̀làwálẹ̀ ń pọ̀. Ah, probably going to be the last time láyé táwa tó ṣe mọ́ tẹ́lẹ̀ ìbá lọ tẹ́lẹ̀ ìbá lọ jábọ̀ kò ní fọ́ọ̀nì àwọn ọlọ́run gan fúnra ẹ̀ á mọ̀ pé mo ṣe try ẹ̀ fọ́ọ̀nì o. Hmm. Go to find out village. ṣáà tètè ṣùgbọ́n. Ah, ga ọ̀, àmà ní dúró ṣùgbọ́n. I'm outside of office. Chico, I'm outside of office. All right, I'll see you tomorrow. Thank you. Kí ló ṣẹlẹ̀? Hmm. Ìyàwó Démiládé, ó tún ti lóòótọ́ oyún yẹn o. Hmm. Oyún five months. I'm telling you. No, ṣé àwọn máa ń oyún five months ni? Kò yé mi ni, I don't understand. Ìyẹn ò lẹ́nu, táṣírí nìyẹn. Ah. Táṣírí nìyẹn. Mo ń bọ̀ bá mo ti rí ọlọ́run bá jọ jẹ́ kí n sọ rí o. ìyàwó mi máa wọ orí ara ẹ tí òun gbọ́ ọkọ̀ tí mo fẹ́ fún un ilé tó rí o ti rú re o dẹ̀ máa sọ re ní agbára ọlọ́run kò sí kan tó máa ṣe oyún inú ẹ tí ó ti a máa gbóhùn ìyá a máa gbóhùn ọmọ kò tí àfọkàn ìbàlẹ̀ ṣùgbọ́n. ìyàwó ìfọ̀n já ní bóyá kí n lọ sọ́dọ̀ mọ́ sí mi kí wọ́n sì máa lè tọ́jú mi dáadáa ní oníkọ̀ọ́kọ́ láti. gbogbo tó ṣe ká fi gbogbo ìṣọwọ́ ọlọ́run kò sí ní tó máa ṣiṣẹ́ Just be positive. You'll be fine. ọmọ mi bóò ni ah, ọmọ àtòjọ mẹ́ta bóò ń gbogbo nǹkan. àlàáfíà mi àlàáfíà mi. kí ló dé ojú rẹ yìí kọkọ rẹ rìn. Ah, bàbá inú mi ò dùn sí yín ẹ jẹ́ kínú rẹ̀ dùn gbogbo ń tọ́ bá bá dé àyìn bọ́ bá gbẹ́kún délé tèmi ọ̀rẹ́ rìn jáde ni. kò fẹ́ jọ bẹ́ẹ̀ mọ́ kí ló dé. Ah, kí ayé kí wọ́n kọ́ mu láti bíbá ẹ ṣàmọ̀rẹ́ mi tí a ṣètò tẹ̀sà jẹ́ fún ẹ̀tọ́ ló mọ. ẹ rántí ẹ mọ pápá tí mo mú wa. mo rántí dára. ẹ dẹ̀ rántí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ sọ gbogbo ìbúra tẹ́ ẹ ṣe lọ́jọ́ tẹ́ ẹ gbé àṣejẹ yẹn fún wa ń bíbá. èyí ṣe ní rántí. mo ní tó bá jẹ́ pé kò bímọ olúbíkí tọkọ járe ọsán ìbíkí tọkọ wagbò ajímúdẹlẹ tó rù kútọgùn ọlú káwọn mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n padà lẹ́yìn mi. wọ́n máa padà lẹ́yìn in fact wọ́n ti padà lẹ́yìn mi torí tí wọn ò bá padà lẹ́yìn yìí ni oyún tí ọmọ yẹn ní oyún yẹn ò ní wálẹ̀ pẹ̀lú gbogbo ìlérí tẹ́ ṣe ń bì báyìí oyún yẹn padà wálẹ̀ yìí. ó ti wálẹ̀ ó ti wálẹ̀ ó máa wálẹ̀ kò gbọ́dọ̀ má wálẹ̀ Ah, kí náà fi ṣe bí orí ejò yìí àwọn tí ń bá fà á wọ́n pọ̀ à àwọn tí wọ́n ń ṣe é wọ́n ní agbára bàjẹ́ kété tẹ́ ẹ lọ tán lọ́dọ̀ mi ní à wọ́n dé ni. àwọn wò. a àwọn àjẹ́ ṣáàdì bẹ́ẹ̀ ti lọ tán jọ̀nà tí mo gbé kinní lẹ́yìn lọ́ba yìí wọ́n dé ni. ibi ni wọ́n dé sí ibìbà àwọn ìyá mi àwọn ìyá mi àjẹ́ àwọn atoríjàpá àti dọ̀jọ́ kan àti fún jòróró ni wọ́n dé àwọn méje ni wọ́n dé ni wọ́n wọ kọ́lọ́ aṣọ ọ̀tọ̀ọ̀tọ̀. rainbow làwọn àjẹ́ yìí àwọn aṣọ ọ̀tọ̀ọ̀tọ̀. kí ló fi ṣe ìbínú ni wọ́n bá wà tí mo rí pé ìbínú ni wọ́n wá wọ́n gbé gbọ́dọ̀ ṣe o ohun tí mo gbé fún kí n lọ gbà padà mo ní kò ṣe é gbà padà mo ti gbé fún mo bá bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n. bàbá mi mo gbé àjẹbù rẹ ooo àwọn olùgbẹ bẹ́ẹ̀. ọ̀rẹ́ ní sùúrù wẹ́n má gbé má pèrè má pèrè pàrọ̀. ìkànnì àwọn àjẹ tó gbé gbàmù fún mi eré rẹ pé ni. bàbá pẹ̀lú ìmọ̀ pé mo jáde gan-an o kí n tó ẹ̀ṣẹ̀ mu yín pé òkè ó dàbí pé ọwọ́ èmi àti ìjọ wọ̀wọ́ mo jáde mo ti ṣètò iṣẹ́ lábẹ́ omi mo ti ṣètò iṣẹ́ tó yẹ pé wọ́n pè mí débẹ̀ mi ìmọ̀ bẹ́ẹ̀ mi kan ṣe dé ọ̀dọ̀ bàbá yìí pé o. níbi tí mo wá rìn dé yẹn èmi ò rí àwọn àjẹ rainbow kọ́lọ̀ méje rí. ihun tó yè mí náà lẹ́nu èmi náà rí rẹ̀ látijọ́ mo ti ṣe iṣẹ́ yìí àbíṣẹ́ bá lè lójú ẹ̀ ń pa àwọn àjẹ pé tó ọmọ yìí ò kí ni a ṣe wọ́n sì sọ a ní mo bẹ̀ wọ́n àtàjẹ̀ tún gbé gbanu fún mi dájú ah. pa bí mo ti ń bẹ̀ wọ́n. ó ti yé mi yóò dàbí pé mo ti ní problem. ẹ ọmọ tó jọ ní problem òun tó mú káàkiri fílẹ̀ jọ máa bá rẹ̀ kú. bàbá ẹ mọṣẹ́. èmi. ẹ mọ kọ́kọ́ ẹ mọ kọ́kọ́ jọ ẹ mọṣẹ́ ah. bàbá ẹ mọṣẹ́ ẹ mọṣẹ́ ẹ mọṣẹ́ má tẹ̀lé má ẹ mọṣẹ́ ẹ fi mí sílẹ̀. Yeah. Yeah. Yeah ṣẹwà ṣẹwà kí ló ṣe náà fún gbàrú lápòdì kí ló ṣe. ọ̀dà iṣa ọ̀dà iṣa mo bọ ẹ̀yìn wọn. mo dẹ̀ lè fọ́n lọ́lọ́pàá lọ́wọ́ àwọn gáìsì yìí ṣá. God as ah ah, ló ah, ah, ah, jọ ṣé ìtorí kòtò yẹn ń pariwo lélẹ̀ eh. ariwo tó pa yẹn ti pọ̀ jù náà ó bílẹ̀ bọ́ mo jábọ́ lára ẹ̀ ni. mo jábọ́ bíi ti bá o. ẹ̀yin obìnrin gan wàhálà yín máa ń pọ̀ ṣá sí olórí nǹkan tó ń wò lórí Instagram lẹ́kọ̀ọ́ máa pariwo báyìí ó ga o. èmi ń dáná níjà rí. ṣáà ṣe kó fẹ́ jẹ fún mi. irọ́ ni oh my goodness thank you God I'm so happy ọkùnrin àbóbìnrin ọkùnrin lantilanti ha àdúrà wa ti gbà olúwa ṣe o olúwa ṣe o I'm so so happy I'm so so happy baby I'll see you soon I'll see you soon ṣùgbọ́n ṣáà take care I'll see you soon tí mo ṣe what's the excitement about. ìyàwó ẹ ló bímọ. ìwọ́n ló gbé okùn lọ́yẹ̀ pé mi sínsìn. wow congratulations. thank you so much my friend thank you so ah, much. ah ṣé o lọ sọ pé ọkùnrin. òun náà ni mo yọ tí mi ń dùn o tí mi kàn dùn mo sábà mi dùn gan-an mi dùn gan-an. i'm so so happy. i'm happy for you brother. thank you so much thank you so much thank you so so much. ọ̀rẹ́ mi ọlọ́run tó ṣe tèmi á bá ẹ ṣe tiẹ̀ and tó bá mind mo níbì kan tí mo lè mú ẹ lọ ibẹ̀ náà lèmi àti ìyàwó máa ń lọ àdúrà dẹ̀ ń gbà ń bẹ̀ so i don't know if you don't mind i can take you there i can assure you that gbogbo problem tẹ ní ó máa sọ. girl tó ń ṣe that won't be necessary now ẹ̀kan wà tá a lórí ṣe wọn adaka nǹkan kọjú síbẹ̀ yẹn wọ́n kò pé nínú àná ọlọ́run máa ń ṣe fún wa but i'm happy for you brother. Oh, well, thank you. Four. ọ̀rẹ́ mi, mo ti kọ́ pé inú mi ń I have to go now. Okay, wait. It's about to go to the first night. gbé ẹbí tó bá wà. Okay. I wa mú bí ẹ tọ̀ wọ́n Like cup of celebration. It calls for celebration. <laughs> All right, I'll call your fee. Thank you, brother. God bless you. Thank you very much. Bàbá Bomboy. Owó mi nìyẹn o. Bàbá Bébí. Èmi nìyẹn o. Oh, good. Thank God. Ọba tó ṣe tèmi bọ́ yìí, Don't shit ṣe tèmi náà. Ṣe tèmi náà náà. ẹ̀dùn náà bẹ́ẹ̀ ti ṣe ń wò mí ìbá mi ò jọ abiyamọ gidi lójú yín rárá o. Mami, mami abiyamọ tòótọ́, mami a sọ pé ẹ kì í ṣàbíamọ. Torí kó tẹ́lẹ̀ pé ẹ kì í ṣàbíamọ ni, ẹ ní tọ́wá débi tẹ́ tadé. Ẹ wò mí sìn báyìí, mo ti wà ń lé ọkọ mi, mo ti bímọ méjì mami ẹ jẹ́ káàntí mi náà bímọ ẹ ṣe dáadáa tó lórí ọ̀rọ̀ àǹtí mi ẹ sáré kárí yín kárí pé ẹ sáré kẹ ṣẹṣẹ abiyamọ kẹ làágùn. ó mà ṣe ó bọ́ mi báyìí ó ń làágùn irun ara ẹ̀ báyìí mi ò jẹ́ irun ara ẹ̀ ni ò jẹ́ kẹ́ mọ́. Hmm. màmí ẹ ẹ ṣe jẹ́ kí n rí àgùn lára ọ̀bọ yín ah. pẹ́ làágùn ẹ làágùn kí n rí kó máa kán tó tó tó báyìí. Ah ẹ jẹ́ kí n rí pé làágùn ẹ làágùn tó nì. ó dà mo ti gbọ́ ohun tẹ́ béèrè fún sìn ó ti di ṣíṣe mo ti gbọ́ ọlọ́run á ràn wá lọ́wọ́ ebi ibi tí mò ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mi ò jẹ́ kẹ́ kúkú mọ̀ ẹ màá wá mọ̀ lọ síbẹ̀ màá lọ ṣàlàyé fún mi. ṣé pé níbi tẹ́ máa ń lọ tẹ́lẹ̀ ah, mo níbi tí mò ń lọ akùnránṣẹ́ ní bòńkẹ́lẹ́ ni. Mm -hmm ẹni bíi tẹ́ ẹ̀ ń lọ àdúrà mi ò dẹ̀ tí ì gbà lẹ́ẹ̀dẹ̀ tí mò ń lọ bẹ̀. Ah. màámi àfi kẹyà pariwo lọ bá wọn lọ́hùn pé wọn ò tí ì ṣètò kó tún mọ́ ṣé pé màámi níbi tí wọ́n ń sáré lọ tẹ́lẹ̀ ah. ni wọn ò sáré kó máa sùn síbẹ̀ kí máa rí wọn kó sùn síbẹ̀ tẹ́lẹ̀. Ah. ó dá ó á fi ṣẹ́yìn gbogbo wa ọlọ́run á dá wa láre. يا لطيفا سني أما كلما دام الأمر جلاما داما يا جياز المستقي سينويا محمد الحكيم إذا ما كما نفسني أمير علينا سريعة إنما الأمر علينا الزمان واستجب منا دعاء كرما يا كريم أنت رب الكرمان آمين الحمد لله ìyá wa àdúrà ọlọ́jọ́ mẹ́ta tí ó yẹ ká ṣe àti ṣe àti ti parí ẹ̀ kẹ́ tó lọ màá gbé ọ̀tún kan fún yín kí wọ́n lo ọ̀tún yìí láàrin ọjọ́ méje gbogbo ìgbà tí wọ́n bá ti wá ń lo ọ̀tún yìí kí wọ́n rí dájú pé ọkọ wọn súnmọ́ wọn ní ọjọ́ keje tí wọ́n bá lo ọ̀tún yìí tán. insha allah abikura tula gbogbo nǹkan tá à ń fẹ́ àríbẹ̀ tó bá ti wá rí bẹ́ẹ̀ wọ́n á fi ń dá yín lójú pé oore tí ó bá wọn kalẹ̀ ni ó jẹ. àmì Ah àfa tó bá rí bẹ́ẹ̀ a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run máa dúpẹ́ lọ́wọ́ yín o máa dúpẹ́ gidigidi ni a ẹ ṣe àfa ẹ pẹ́ fún wa o ẹ ṣe o. alhamdulilayi ọlọ́run ló pẹ́ lọ́dọ̀ nítorí ọlọ́run ní gbogbo nǹkan tó bá ń ṣe wá kàkó síwájú òun ọlọ́run máa ọlọ́run bá sì tún ní gbogbo ẹni tó bá ti ń pe òun tí ò pe nǹkan míì lẹ́yìn òun nǹkan tó bá ń torí ẹ̀ pé òun fún yẹn òun á rí dájú pé òun dá lóhùn ẹ ti wá pe ọlọ́run ní agbára ọlọ́run àti àtìlẹ́yìn anábìwá muhammad sallallahu alayhi wa sallam èyí tí ẹ̀ ń torí ẹ̀ pé ọlọ́run ọlọ́run ti dá yín lóhùn á dẹ̀ ṣe ní orí tí ó bá yín kalẹ̀. Thank you tábàní kàkà nínú ní méjì mẹ́ta lọ́rẹ́ mi gbìyànjú o káwá ní pé èèyàn pọ̀ yẹn personally èmi fún àmì mú yẹn lórí ọ̀rọ̀ pé a fẹ́ bímọ ọ̀rẹ́ mi ò try ò try ṣé wọ́n rí àdúrà kan tí mò ń bẹ ọlọ́run ọba ń sẹ́ ni pé ibi tẹ́ ẹ tún ṣẹ̀ṣẹ̀ discover yìí àfi ká gbèsè ayọ̀ láti bẹ̀rù ṣé wọ́n rí nǹkan kan wà tèmi àti ẹ̀ tá a consider láti ọjọ́ yìí tí mo dẹ̀ feel kó wà very very important ṣé o mọ̀ pé mi àti ààrò inú ọ̀rọ̀ house rárá ṣá We need ourselves, especially for somebody like you torí pé o ti wà hard working jù o need ourselves. help àǹkọ́ wá ṣe pé house help gan Túndé wà ló nù nǹkan kan kò nù dáadáa rárá o ẹni tó bá fẹ́ bí ọmọ ó máa farabalẹ̀ ara máa sílẹ̀ ara máa sílé pé pé gbogbo àwọn tó máa ń dà sí lára báyìí ó máa máa dúró débẹ̀ ni ó dẹ̀yìn oṣù mẹ́sàn-án ká tó gbọ́ nǹkan kan so I need house help. Oh, èmi ò fẹ́ wàhálà àwọn ní house help yìí wọ́n mọ̀ pé wàhálà àwọn ti máa ń pọ̀ jù I don't have stress for it at all. kiri mo understand nǹkan tó ń sọ wọn ò gbà ọmọ ọ̀dọ̀ gidi ni wọn ò gbà àwọn eléyìí tó jẹ́ wípé wọ́n ní ìrù nídìí ayé ti ju gbogbo nǹkan tá à ń sọ yìí lọ ẹwọn èèyàn ló ń gbọmọ ọ̀dọ̀ láti ìlú kan mọ a máa gba fọọmù èmi gangan ni máa filẹ èmi ni máa gbà èmi ni máa fọwọ́ síwèé èmi ni máa gba form èmi ni máa fill èmi ni máa lọ gbọmọ jáde because ìlú tá a wà ń everything làwọn èèyàn ń mú with professionalism kò sí pé wọ́n lọ mú ọmọ kan wá láti ibi ọkàn téèyàn kan ò mọ̀ nínú ẹ̀gá dùn pé ọmọ tó help ẹ professional house help. mo ti gbọ́ o. má bẹ gé ẹ̀tẹ̀. èyí tó bá ti sọ ni. ó ti sún ẹ. sún mi o bá ti sọ ni o. ọ̀rọ̀ mi ò pẹ́ sún ẹ but then ló yẹ kó mọ̀ pé at your best interest ni gbogbo nǹkan tí mò ń ṣe. best hmm, of life. Ah, o ṣe olóòrè mi ni àlejò ti ẹ̀rẹ́ mi ṣé kí n lè wá nǹkan tó wọn. ọ̀hún ṣe tí mo sọ fún ẹ. mo mo rí i mo gbọ́ bó ṣe ń sọ kí ló ń kọ́ ẹ. ṣadé mi sàn. ṣadé ok ṣé o kì í jalè. rárá sàn. mo kórìíra èèyàn tó bá ń jalè ṣé o dẹ̀ kí n parọ́. mo tún kórìíra onírọ́ náà tó bá dẹ̀ ti kì í ṣe méjèèjì yẹn àwa àti ẹ̀jẹ̀ máa gbé pọ̀ ní rọrùn do you understand. Um, ṣorí ìyàwó mi hmm? ṣorí ápù ní ojú mi dúdú bí ojú mi òun ni kò gbọdọ̀ pariwo nitfric dẹni ṣé máa wọn tán pé nitfric àwọn onímọ́tótó tó bá ní kó gbé nǹkan síbi kan fún láti gbé síbẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ó máa pariwo tó bá pariwo orí tèmi mọ̀ máa hó do you understand so you cannot stress her at all ṣé ti ṣe test fún. ǹjẹ́ wọ́n ti ṣe gbogbo. ah ah ah you sure ìṣayá ló fún mi wọn ló bá mi gẹ̀ẹ́tì. ngbọ wọn mọ lọ wọn gún ẹ lábẹ́rẹ́ wọn gbẹ̀jẹ̀ lára ẹ. bẹ́ẹ̀ni sá wọn tẹsítì ẹ. gbogbo ẹ lọọ ṣe fún mi sá. ok tèmi mo rà àwọn ilé. ok. Yeah. Careful, careful. Thank you, babe. And can you find me something to chew? Something okay. like ẹran díndín. Ah, uh, babe. Love you, girl. Hello, jọ mi lójú. Ah, pẹ̀lú ọkọ mi báwo dẹ̀ lára ẹ mo ní kí n tún béèrè àlàáfíà ẹ ni etí mi àkókò gbọ́re ọlọ́run ẹlẹ́dàá mi abàmì sọ ẹ láyọ̀ àtàlàáfíà nǹkan ò ní ṣe ẹ lágbára ọlọ́run pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ ọkọ ẹ ń kọ́ ọlọ́run ò ní yá yìí èṣù ò ní yá yìí etí wọn máa jọ gbọ́re ni gbóná jọmílódò ṣóṣà ń kíkì ṣé inú ẹ ń sọ kúlẹ́kúlẹ́ ṣó ń ṣe ah olùwọ̀ ṣe mo dúpẹ́ ìwò ṣe ọlọ́run aṣọ ẹ̀ láyọ̀ ọlọ́run aṣọ ẹ̀ láyọ̀ ó ṣe ọkọ mi ó ṣe ó ṣe ó ti gbọ́ dáàbò ọmọ dúpẹ́ lẹ́dàá yìí. má sọkún mọ́ ìwọ àgàn má ronú mọ́ má sọkún mọ́ má ronú mọ́ ìwọ àgàn má sọkún mọ́ ọlọ́run kì í ṣe bí rere ló ṣe o òun gbogbo yé ọlọ́run ó ń bọ̀ wá gbọ́ ohùn rẹ̀ kò gbàgbé ẹnìkan kò ah. gbàgbé ọlọ́run ò gbàgbé ẹnìkan ah, máa ń ronú this is definitely going to be the last time láyé táwa tún ṣe lọ tẹ́lẹ̀ ìbá lọ tẹ́lẹ̀ ìbá lọ jábọ̀ pẹ̀lú fọ́ọ̀nù ọlọ́gbọ̀n tó rẹ̀ amúkò mi lè tra ẹ̀ máa ronú àgàn máa sọkún. not too much. Yeah, we'll go. What is going to go? You know, it's only share. We lost the baby again. Yeah. You want to come on yourself for a moment? All right. tètè ṣe fún mi o ọba rere tètè ṣe fún mi o ọba ọ̀run tètè ṣe fún mi o ọba mi tètè ṣe fún mi o kábíyèsí ohun ayọ̀ tó ń dùn mí lọ́kàn láyé mi tètè ṣe fún mi o ọba rere ibi bàtà ń gbé ta ní lẹ́sẹ̀ ìwọ nìkan. wọ́n jáde. wọ́n jáde. olú sọ pé òun lọ àwọn sọ pé ṣáà pé wọ́n kọ́kọ́ sáré jáde wọ́n tún wá wọlé padà wọ́n ṣàpadà rán mi sí ó sọ pé kí n sọ fún yín pé àwọn ti lọ pé kẹ má pè àwọn pé tẹ bá pè àwọn báwọn ò ní gbé kọ́ yín. adé mi sọ bẹ́ẹ̀. èmi ò fẹ́ nìkan gbénú pálọ̀ nílé ọkọ fún mi lọ́mọ rere o tí yóò bá mi kalẹ̀ o. dé mi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mi ò rí fault mi níbẹ̀ whose fault ah, tó bá rí fault ẹ fault ti ta ni ṣé èmi lọ́nà tó ní kí n má bímọ ni yes kò ní bá gàn ní mi náà mo lóyún náà ń gbó wálẹ̀ ni. èmi fún ẹ lóyún ẹ̀tọ́ tó yẹ kí mi ṣe gẹ́gẹ́ bí ọkùnrin mò ń ṣe òun gbé oyún yẹn ó jò ó mu. ṣé mi wá gbóyún dáadáa rẹ̀ ah, ah. mo gbóyún dáadáa náà ṣé tó wálẹ̀ ni look at this woman ṣé mi ni mo ní kó máa jábọ̀ ni. dúró ṣé tí ẹ bá ti gbóyún ó ti parí síbẹ̀ ni ṣé oyún kọ́ lèyàn fún máa ń bímọ ni ọmọ dà adéyìn where's the child ṣé ó dájú tó yìí ni nǹkan tá a wà yìí ajọ́ wà ní. àdà. Ah, I need a child. No. I need a child too. No, it's so obvious that you don't need a child. Really? And I'm tired. Really? Now let me make this straight to you. Ibi iṣẹ́ mi ni, mi ìdẹ̀ nífẹ̀ẹ́ kí n bínú ju bó ṣe ń bínú ìlọ. Láti ìlọ láti ìní tí ma ti délé lé ní èmi àti ajọ máa share kitchen wàá máa dáná tiẹ̀ màá máa dá tèmi lọ́tọ̀ tó bá wọn bí kí n hit out máa lọ èmi àti ẹ máa gbélé mi ní divorce ẹ tó bá dẹ̀ wọ́n o lè divorce mi o ṣùgbọ́n ò kì í ṣe ìyàwó mi mọ́. adẹ́ni kí ni mo ṣe fún ẹ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ ẹ́ tó fẹ́ fi dájú mi tó yìí ó tó bá jẹ́ pé mo ṣe é ni mo fi ọlọ́run bá bẹ̀ má bẹ̀ mí sí. Jámiléjì Jámiléjì ṣùgbọ́n nǹkan táwọn Yorùbá máa ń sọ pé bàálù tó ti fò tí aeroplane bá ti take off tó ti lọ ó ti lọ nìyẹn abdo kí ló ń ṣe woman yìí see you are no longer my wife o so our address woman yìí you are. èmi ló ń sìn ní àpilẹ̀. bí This day, are you there? Please get out, just go, leave me alone, bro. Mo ń bọ̀ wá dé o, bọ̀ a máa ní kí mi lójú, kí ló dé? Kò síbi tí mi ò wá ẹ Ó pẹ́ lọ́pẹ́ yé mi sí tí mo pàdé lọ́nà. Òun ló ń sọ fún mi pé ẹ nǹkan kan ṣe ẹ gbogbo nǹkan ló ṣàlàyé fún mi. In fact, ó tún sọ to the extent pé wọ́n tún wà dé sí gúrùpù tá à ń ṣe èmi ò tẹ́ mọ̀ pé wà ń bẹ̀ wọ́n ní í ṣe ló yọ ọ̀rẹ́ kúrò ń kí ni nǹkan tó ṣe kí ló ń rò eh. ah ah mm. group secondary school gbogbo everything mo ní ah ah ṣé pé máa ń rí jọ mí lójú òun ló wá fún mi ní nọ́mbà ẹ̀ mo ní mo ní láti pè é sókàlẹ̀ ríra kí ló mm. dé kí ló ṣe ó lóun ronú. Mm. kí ni òní tó ronú bẹ́ẹ̀ hmm? ṣé bí ẹni tínú ẹ̀ bá dùn ló máa lóun fẹ́ join group àbóun fẹ́ lọ pàtì àbóun fẹ́ máa bá nínú mi ò dùn ó dáa But we wà married for like six years nísìn mi ò tíì bímọ tọkọ mi ò bá complain àwọn ẹbí ọkọ mi ń kọ́ six years ò kí n ṣọmọdé ọdún nígbà kan medically kò sí nǹkan tá a ṣe a ṣe test a ṣe gbogbo nǹkan lè máa tó kọ mí ṣe nígbà tó sún wa ọkọ mi ní kí n má lọ sí hospital mọ́ nígbà tó tíyẹ́ làwọn kan ní òkè ká tún try um, spiritually mm-hmm. a tún bẹ̀rẹ̀ sí ń lọ báyìí à ń lọ báyìí à ń lọ báyìí nǹkan tó wá ń dùn mí ni pé both medically and spiritually wọ́n ní kò sí nǹkan kan tó ṣe mí bí mo wà okay mo yẹ kí n lè bímọ so what is the problem àmọ́ so i don't know. jọ mí lójú àbí kò ń ṣe wọ ni mm-hmm. kí ló dé tó kàn dédé relax ó ti pẹ́ tó ti lọ six years má ṣe bẹ́ẹ̀ yẹn o ní láti try ìbò mi sórí ibi tó lọ tẹ́lẹ̀ yẹn wàá fi bẹ̀ lẹ̀ ọkọ ẹ ní pé kó má try mọ́ yẹn even tó bá fẹ́ lọ yìí ò ní jẹ́ kó mọ̀ ìwọ lóbìnrin ìwọ ló ní láti sáré fúnra ra ẹ̀ ṣó mọ nǹkan èmi mọ bí mú ìta tó máa lọ. Ah. Mm-hmm. níbo ni mi ò tí ì lọ wo èmi gan ló yẹ kó máa pè lágbọmọlà mo ti àwọn dókítà gan ti mọ̀ mí. Oh. ibi tí wọ́n ti mọ̀ ẹ́ yẹn ó yàtọ̀ sí ibi tí wọ́n ò tí ì rí rárá ibẹ̀ la ṣẹ̀ṣẹ̀ máa wá lọ níbi tí wọn ò tí ì rí ẹ rárá tó ò fojú kàn wọn rí dókítà ni. Doctor. yá <sighs> ó good gbogbo nǹkan tó bá fẹ́ ni kò ṣàlàyé fún un ah, ah. ó relax torí pé ọkọ ẹ sọ pé kẹ kẹ má lọ bí kankan mọ́ sórí tá a bá fẹ́ lọ síbi eléyìí ó ò ní sọ fún un bẹ́ẹ̀ ni wàá dárí ìrìn ẹni ah, fífi báwo ló ṣe ń ṣe báyìí ó wà expose now ọkọ ẹ ní kó má lọ ó wà jókòó ọkọ ilé ìgbóbìnrin wà at any time ó lè gbé ọmọ wà at any time ṣé òun ò mọ̀ pé ọmọ tí obìnrin bá bí òun ni títí ẹ̀ àwọn ẹbí lè má disturb ẹ̀ ń sìn yìnbọn tó bá yá á sì máa dùn ẹ̀ bó ṣe ń dùn ẹ̀ bó bó ṣe rí òun ló nítorí pé òbí mọ̀ báwo lóyún gan ṣe fẹ́ dúró sára ẹ̀ a máa lọ síbẹ̀ o at any time na máa lọ if you are ready i'm ready. Ah, ah are you doing this now? <laughs> hey, hey, ọ̀rẹ́ mi, mo wé vi ẹ. Òṣè, oh, nice to see you. Báwo wà ni? I'm fine. Business ńkọ́? Very well. Ah, inú mi dùn àti rí ẹ. Ẹ pọ̀lẹ́ má dà ṣe. Mm-hmm. Eh, Rìsọ́ọ̀tì abnormal civic ló gbé jáde. Abnormal civic? What is the meaning of that? nǹkan tó túmọ̀ sí ni pé changes ti wà nínú cell tó kọ́ fàálẹ̀ ọmọ yẹn. Ah, ah. oríṣiríṣi test ni mo ṣe tó jẹ́ kó yé mi pé kò sí nǹkan tó ń ṣe mí nígbà tó sún mi àtọkọ mi lánàá lọ spiritual tí wọ́n á pẹ́ mo pàdé ọ̀rẹ́ mi tó ní pé ká wá síbi èmi ò ní intention àti go medical mú rárá. <laughs> madam system yín nígbà yẹn nìyẹn o system máa ń change ó máa ń change torí pé torí ẹ̀ ló fi yẹ kéèyàn máa ṣe test lóòrèkóòrè èèyàn á lè mọ ibi tí àwọn nǹkan yẹn dúró sí mi ò rò bẹ́ẹ̀ yẹn ṣá ẹ ṣé treatment wà fún nǹkan tí ẹ sọ yẹn. kò sí problem madam torí pé kálukú ló specialize lórí àwọn nǹkan kan ibi tèmi specialize lórí ni under one roof ọ̀pọ̀lọpọ̀ yẹn wà tó ṣe pé wọ́n ti bímọ rí ẹlòmíì àbí ọmọ àkọ́bí a fẹ́ bímọ a difficult láti tèkè ìyẹn túmọ̀ sí pé ó yẹ kéèyàn máa ṣe àwọn àyẹ̀wò lóòrèkóòrè kódà ẹlòmíì wà tó bá ti bímọ tó ti lóyún tó bá lóyún báyìí ilé ọmọ ẹ lè fẹ́lẹ́ kó má lè hold ọmọ tọmọ yẹn bá ti ń develop á kàn jábọ́ ni. ok so gbogbo mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. kò sí problem madam lọ́wọ́ ìgbà tẹ́ bá ti ń tẹ̀lé àwọn instruction wa tẹ̀dẹ̀ ń lo àwọn drugs yín tó ṣe yẹ kẹ́ lò gbogbo àwọn nǹkan tí <laughs> ẹ̀dọ̀ rẹ̀ yín dẹ̀ ti sọ pé gbogbo nǹkan tó bá jẹ mọ́ àwọn máa kọ́ fà bẹ́yẹn. Ah, thank you thank you so much ṣe mọ́mọ́ agbára ọlọ́run àti pàṣẹ ní kékeré lórí àmì ẹ jẹ́ ká kíyè sára ká ṣohun tó tọ́ torí pé ohun gbogbo ó gba àkíyèsí ẹ jẹ́ Um, please can I talk to you? You can see I'm busy. I'm on phone. I won't take your time. Okay. <coughs> Okay. Thank you. Um, lately I'm attending a specialist. Good for you. Mo dẹ̀ on medication. Good luck. For a while now. So, um, Ọlá ló ní gba last treatment me. So, my first of me, ẹ kó lè máa prepared. team. tí we get ara mi prepared. Bọ̀yá we include pé máa tẹ̀lé lobby coco, because me lè ever tẹ̀lé lọ́bì kankan kò dẹ̀ include pé màá wọlé tó ẹ̀ torí mi ò lára oṣù mi lára ìyá eléyìí tí mo ṣe ó ti tó mo ti ṣe tó báyìí ṣé ọmọ tí yàn bá kọ́lé tó bá gbẹ́ bọ́ọ̀ ẹ́ bọ́ọ̀ yẹn wá omi ò yọ ọmọ everything wá dúró machine náà ò ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀ ni mo ṣe wà ń sìn no just take a look at me ṣé mo ṣe rí tẹ́lẹ̀ nígbà tí wọ́n fẹ́ ra ni now i'm asking you a question a direct one ṣé mo ṣe wa skinny bí mo ṣe slim tí mo skinny ṣé báyìí ni mo ṣe rí tẹ́lẹ̀ because mm, gbogbo èmi ń já sí ẹ lára ìwọ ń já dànù ṣé mo fẹ́ ṣe wàá ṣe dànù ni mi ò ṣe mọ́ mi lè ṣe o no mi ò lè ṣe o. we're doing this together. doing what together o ti gbàgbé nǹkan tó sọ fún ẹ ni ah, a ti sọ̀nà mo ní èmi àti ẹ àjọ máa gbélé hmm? a lè jọ share the same bed àjọ wà nílé but àfẹ́ra mọ́ i'm done with you. I am done. What is no? You are not naming me? I said I am done. Don't do this to me, please, John. Olúwàjọ mi lójú, as far as I'm concerned, èmi àti ẹ neighbors ni wá o, hello neighbor. Neighbor mi ní ẹsẹ̀ ò kí ń ṣe ìyàwó mi mọ́ You didn't allow me to stay at home in the afternoon. I can go to my friends, have fun, drink beer, eat food get smoked chicken and um, tolóṣó bá yọ ọgbẹ fún mi. má jẹ́ ọ̀tá ọkàn mi má jẹ́ káwọn ènìyàn ó fi mí ṣe yẹ̀yẹ́ mọ́ má jẹ́ ṣẹ̀sín dẹ́ńkèrè oko má jẹ́ káyé kó fi mí ṣe yẹ̀yẹ́. ẹ pẹ̀lẹ́ madam a dúpẹ́ pé sẹ́yìn ti lè gbọ́mọ dúró báyìí ó ti rí àti ṣe treatment ta fún yín bọ ikán tẹkàn máa nídìí sí ni pé kẹ́ lọ súnmọ́ kọ yín tẹ́ bá ti súnmọ́ kọ yín tọ́lọ́ ń dẹ̀ fi àmì sí i ẹ mọ̀ pé ìyẹn wọ ọlọ́run ló wà mm. tẹ́ rí kó ti dúró kẹ́ sọ́dọ̀ wa bí káwa fún yín láwọn drugs tẹ máa máa lò. mi ò tí wọ́n gbèsè dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣàṣe olóò bá wa fa mi sí. yes ma kẹ́tẹ́ kí a all right ma ẹ pẹ̀lẹ́ ma. What, what's your problem this woman? Ọ̀pọ̀ láti jẹ́ ká ṣe ni. Mo ní mi ṣe. Kò possible because ó sọ pé ara mi ti wá òkè mi láti pọ́pọ́ mi ṣe. Nígbà tí wọ́n wá òkè tí èmi ò dé wá òkè nǹkan. Ẹbí máa ṣe máa wọ. Mi àná òkè and i'm not doing and i told you before ta lọkọ ẹ ta lọkọ ẹ mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé mo ń ṣọpọ ẹ mọ mi ò ṣe o no no no i'm done mi ṣe mi ṣe sẹ o ah, lè dán mi láìpẹ́ ọgbọ jọmọlọgbọ wọlé má ká wà láti gbọ gbà mo ní mi ò ṣe sọ fún òtún rẹ mo máa ṣe àwẹ ìlú rẹ ti bá wà ṣe ní ìṣẹfẹ rẹ kí ni ìkọlẹ wá ọkọlẹ náà wọn kọlẹ wá mo ní ọjà. jẹun kò fàwòkò ọmọlèrè ẹni o Èdùmàrè fún mi ní tèmi o kí n má ṣiṣẹ́ ṣiṣẹ́ láláì rẹ ní jèrè mi o jọ̀wọ́ má jẹ́ kí n ṣàṣedànù o láyé mo wá ọmọ òkú.